والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم باتي tí a dúpẹ́ أترى يكياتي àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run <clears throat> fún àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run kí ọlọ́run kí ó máa mú bá gbogbo wa ní àpapọ̀ ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí à ń gbé yẹ̀wò èyí tí ó kún fún ẹ̀kọ́ tí ó sì kún fún ìtọ́sọ́nà tó sì kún fún àwọn tí èèyàn lè fi lo ìgbésí ayé tí èèyàn fi lè rí ìfọ̀kànbalẹ̀ láyé téèyàn ó sì rí bí sọ ẹrù rẹ̀ ká tó bá rí jọ̀gbọ́n di alqiyama. báàbù sọ́bọ̀r ojúpọ̀nà pàtàkì sùúrù ṣíṣe kéèyàn máa ní sùúrù kéèyàn máa ní ìtẹ̀mára kéèyàn ó sì máa ní ìfaradà torí pé ìlérí tọlọ́hún <clears throat> òun náà ni wípé àtúbọ̀tán tó dáa gbogbo ẹni tó bá lè máa ní sùúrù àtúbọ̀tán rẹ̀ yóò padà dáa èyíkéyìí nínú òṣèṣì tá a bá bára wa ká máa ní sùúrù ká sì máa ní ìtẹ̀mára ká sì máa ní ìfaradà bó ti wulẹ̀ kí nǹkan kan ó le tó níbi kó padà wá dé ibẹ̀ náà ni ó padà wá já anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn ọ̀rọ̀ tí anabi ń sọ fún wa a rí pé a ní ìtànpè ní asọ́bọ̀rọ̀ thalatha sùúrù lérí nǹkan mẹ́ta lèèyàn máa ń ṣe sùúrù lé lérí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ èyí ó ṣe sùúrù lórí àti máa tẹ̀ láṣẹ ọlọ́run torí pé èṣù èṣù ẹ̀fẹ́ kéèyàn ó tẹ̀ láṣẹ ọlọ́run àsìkò tí wọ́n bá pèrún tó yẹ kó wá kírun nìkan kó fẹ́ di ọ lọ́wọ́ èyí ó ṣe sùúrù láti lè tẹ ìfẹ́ èèyàn mọ́lẹ̀ kó lè jẹ́ kéèyàn láǹfààní àti ṣètọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí ó ṣe sùúrù lérí yíyàgò fún ntọ́lọ́hún ò fẹ́ torí pé ẹ̀mí ẹ̀mí máa ń fà síbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní máa wu ẹ̀mí ṣùgbọ́n èèyàn ó ṣe sùúrù láti lè má tẹ̀lé ibi tí ẹ̀mí ń fà yàn lọ tí í ṣe bí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó náà ní pé èèyàn ó ṣe sùúrù lérí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí tí inú èèyàn ò dùn sí tọ́kẹ̀ èèyàn kọ̀ o rò pé funfun lọ̀rọ̀ ó já sí ìgbà tí ó ṣẹlẹ̀ ó bá di dúdú o rò pé tó o bá débì kan ní tó o torí ẹ̀ lọ ọwọ́ rẹ ó tẹ̀ torí pé gbogbo àwọn yòókù rẹ bá ń ṣe débẹ̀ ẹ̀ẹ̀kan lọ́wọ́ wọn tẹ̀ nǹkan yẹn ṣùgbọ́n gbà tí wo ó débẹ̀ wọn ló ti tàn ó rí wípé yóò da omi tútù sínú ẹ̀mí irú nǹkan yẹn <clears throat> ọkàn ò ní nífẹ̀ẹ́ sí i ṣùgbọ́n èèyàn ní láti ṣe sùúrù o gbúdọ̀ ṣe ọ̀rọ̀ sọ sọ́lọ́hún o gbúdọ̀ sọ pé ọlọ́hún sọ́lọ́hún sì wà báyìí èèyàn gbúdọ̀ sọ bẹ́ẹ̀ torí pé ntọ́lọ́hún ní kò ṣẹlẹ̀ yẹn ntórí ni wọ́n rí àìmọye nǹkan tó pamọ́ fún ọ ó mà dí tọ́lọ́hún fi ní kí n kà yẹn orí bẹ́ẹ̀ sọ ìdí tó fi jẹ́ wípé ìpele sùúrù ẹlẹ́ẹ̀kẹta yìí ká máa ṣe sùúrù lérí àwọn àjálù èyí tó bá ṣẹlẹ̀ sí wa lérí àwọn nǹkan tí ọkàn wa ò fẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa ká ṣe sùúrù ká má sí ọ̀rọ̀ sọ sọ́lọ̀ tó dá wa torí pé téèyàn ò bá lè ṣe sùúrù ò ní lè ronú ìtẹ̀síwájú ẹni tádàwó kan ṣẹlẹ̀ sí tó kárí jọ tó ń ronú tó ń banújẹ́ tó ń lérò tí ò dá sáwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé àbáwọn náà fa burú ṣeun kò ní lè ronú bí ó ṣe tẹ̀síwájú nínú ìgbésí ayé ojú kan yẹn òjò kò sí ṣùgbọ́n tó bá ṣe sùúrù tó yóò lè ronú kí ló kàn ní tó dé ti dé kí tún ló kàn yóò lè ronú ẹ̀ eléyìí ń jẹ́ kó yọ tó bá ṣẹlẹ̀ ó ṣe pàtàkì òun náà ni ọ̀rọ̀ anábìwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábì ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wa an abi hurayrata radiyallahu anhu qal láti ọ̀dọ̀ àfáàwà abu hurayra kọ́lọ̀wọ̀n ọba kí ó bá ayọ́nu sí qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àti gọ́lọ́n bá ń bẹ fún sọ wípé man yuridillahu bihi khayran yusib minhu rawahu al-bukhari gbogbo ẹnikẹ́ni man ẹnikẹ́ni hadha lil umum gbogbo ẹnikẹ́ni yuridillahu bihi khayran tọ́lọ̀ ń bá ro dáadáa rò tọ́lọ̀ ọba tó fẹ́ dáadáa fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá gbèrò dáadáa pẹ̀lú ẹ̀ yusuf minihu ọlọ́run ó dà wò yusuf minihu ọlọ́run yóò fi mùsíbà kan láyé ọ̀wá wọlé bukhari afẹ́wà bukhari náà gba hadith yìí wá ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yìí ó jẹ́ kó yé wa wípé bọ́lọ̀ ń bá dán ẹrú rẹ̀ wò lérí nǹkan kan tọ́kàn rẹ̀ kọ̀ kẹ́rù má ṣèṣì ronú pé àbọ́lọ́hún fẹ́ràn ṣùgbọ́n ẹni tọ́rọ òye òun ni ó mọ̀ rò pé ah, ọlọ́run ó sì jẹ́ lágbájá irú nǹkan báyìí tó ń wá ṣẹlẹ̀ sí eléyìí kò túmọ̀ sí pọ́lọ́hún ò ní fẹ́rẹ̀ nítorí pọ́lọ́hún ọba subhanahu wa ta'ala tọ́lọ́hún bá fi àdánwò kan ẹrú rẹ̀ kan láyé ń bíi takfiran li dhunubi ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ bákan náà rifatan lè darajati ọlọ́run yóò fi ṣe àgbéga fún un tó bá adijọ́ gbé ìdàlẹ̀ kìyàmà ọlọ́run ó yóò san lẹ́sàn àlìjẹ̀nà pẹ̀lú májẹ̀mú pé kí ni o tẹnìyẹn bá lè ṣe sùúrù tó sì lè ní ìtẹ̀mára so ló fi jẹ́ wípé kọ́lọ́run kò fi àdánwò kan ẹrú kò tí ì túmọ̀ sí pé oore ni fún un ó dìgbà tí ó bá ṣe sùúrù tó sì gbà fọlọ́n nígbà tá àdánwò yẹn bá ṣẹlẹ̀ sí fàkànà xayiranla àdánwò yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ òwúrẹ́ fún un so eléyìí ń túmọ̀ sí wípé àdánwò tí ọlọ́run bá fi kan ẹrú rẹ̀ nínú àmì pé ọlọ́run ro dáadáa pẹ̀lú ẹ̀ àwọn ànábì ọlọ́run alayhimus salatu wassalam nínú ẹ̀dá tí ọlọ́run bá nífẹ̀ẹ́ lórílẹ̀ jù làwọn òjíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò sí kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run látòkè délẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi débi tó dé tọ́lọ́run ọba ọ̀dà wọn wò sanabi nuh alabẹ́sọ ni aleyhi salatu wa salam abanabi ibrahim aleyhi salatu wa salam abanabi musa aleyhi salatu abanabi isa àbánabi wa Muhammad sallallahu alayhi wa sallam so tó bá yẹ pé ìtumọ̀ kọ́lọ́ọ̀dẹ irú ẹ̀ wò ni pé ọlọ́run ò fẹ́ràn rẹ̀ a lè sọ pé bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ràn àwọn tó adarúkọ wọn yìí ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òní man yuridillahu bihi khayran ẹni tí ọlọ́run ọba yọmọ pé tí ọkọ wá sẹ́mi rẹ̀ ni pé yufaqihu fi din ṣùgbọ́n eléyìí òní man yuridillahu bihi khayran yusuf minhu ọlọ́run yóò fi yìí àmì wò kán yóò fi àjálù yóò sọ síngbà eléyìí oore ni ó wà jẹ́ fún nítàn pẹ̀lú májẹ̀mú kan ni o kí ni májẹ̀mú náà asọ́bùrú wal ihtisab kó ṣe sùúrù kó sì gbà pa mú Ọlọ́run tó bá jẹ́ lè ṣe sùúrù tó gbà pa mú Ọlọ́run ni bàkánà khairan nǹkan yẹn oore ni ó jẹ́ fún láyé ń bì àtijọ́ wẹ̀ndàlì kìyàmá. ẹ rí i pé nínú ọ̀rọ̀ yorùbá náà yorùbá sọ pé ẹni tí yóò ga kí ni wọ́n yóò ṣe gbogbo ẹnikẹ́ni tádẹ́wò bá kàn tó bá ṣe sùúrù tó sì faradà ọlọ́run ó padà ṣàgbéga fún ọlọ́run ó padà fi àdánwò yẹn tó bá ti lè ṣe sùúrù tó ní ni èyí tó ṣe pàtàkì tó yẹ kí gbogbo mùsùlùmí ó máa ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò parọ́ fún wa ni ẹ̀sìn tí ò tàn wá jẹ ni Islam ò sọ pé Ọlọ́run ò ní dá wa wò Islam ò sọ pé ọmọ wo ní kú Islam ò sọ pé àdánwò ò ní ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n tẹ́nìkan bá sọ wípé bó o ṣe wà yìí àdánwò kankan ò ní ṣẹlẹ̀ sí ọ ẹbí òun gan náà lérè ìwọ tó dúró nǹkan èyí tó ń bá fẹ́ra ńkọ́ Ọlọ́run ọba nìkan lọ́ba tí ń tí ò fẹ́ kò lè ṣẹlẹ̀ sí i torí pé òǹkan ló ń darí gbogbo nǹkan ṣùgbọ́n tóbi lórí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run kò sí kẹ̀kẹ́ tọ́lọ́run omi wò nínú wọn à ń ka ìtàn wọn so látara àdé eléyìí nínú táwọn èèyàn sọ di ìmú àwọn ènìyàn lẹ́rú lénìí òní pé káwọn èèyàn máa sọ pé o ní problem sì máa bọ̀ òun lọ́wọ́ bọ̀ sọ́ọ̀fù ẹ̀ tó bá sọ́ọ̀fù yẹn èmi nǹkan ṣùgbọ́n tó lè jẹ́ kí fọkànbalẹ̀ ó wà fọmọnìyàn láyé òun náà ni kó o gbà pé ọlọ́run ó dán o bó bá sì dán ọ wò kò sí nǹkan tó ṣe ju pé kó ṣe sùúrù kó o dẹ̀ gbà wípé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kó wá máa bẹ ọlọ́run pé kọ́lọ́run ọba kó gbé ọjẹ́ rí àdáwò náà eléyìí ni ìgbàgbọ́ mùsùlùmí eléyìí ni nǹkan tí Islam tó dúró lé lórí eléyìí ni tó lè jọ́kọ́ kẹ́yìn ó balẹ̀ nínú sẹ̀mí ayé yẹn torí wípé ẹni tí ń tọ́kàn rẹ̀ kọ̀ tó ṣẹlẹ̀ sí láàárọ̀ tó bá lè ṣe sùúrù kílẹ̀ ò tó sùn oore míì ti dé tán tí ó tiẹ̀ gbàgbé pé nǹkan kan ṣẹlẹ̀ sóun láàrọ̀ ṣùgbọ́n tí o bá ti lè ní tẹ̀mọ́ra tí o ṣe sùúrù bóore míì bá dé gan ìbànújẹ́ ni ó fi pàdé oore ọ̀hún. àwọn àfáà wọn ní rìwáyà mi ń bẹ fún hadith yìí tí yusuf minihu tí wọ́n wọ bilfatha tó jẹ́ yusuf minhu man yuridi Allahu bihi khayra yusuf minhu tí wọ́n bá wọ́ pẹ̀lú fatha a jẹ́ wípé yusuf minhu wọ́n ó fi aburú kan yóò wà látọ̀dọ̀ ọlọ́run ó sì tún lè wà látọ̀dọ̀ àwọn ọmọnìyàn náà èyí tó bá jẹ́ majhul mabniyul lil majhul tá a bá wọ ní fatha a jẹ́ wípé ó ti wà majhul yẹn minallah almusibatu minallah walmusibatu minannas sùmọ́tà bá sọ wípé man yuridillahu bihi khaira yusib minhu ay yusib Allahu minhu ọlọ́run ó sì kí ni o yóò mi wọ yóò fi mọ̀ ṣùgbọ́n tá a bá sọ pé yusuf mìnìhó yóò rà mí wò lọ́dọ̀ ọlọ́run yóò sì rí ìfòòró lọ́dọ̀ àwọn èèyàn náà èyíkéyìí nu wíwọ́ méjèèjì tá a bá wọ ó ṣe déédéé pẹ̀lú àwọn riwayat tó wá lórí hadith náà wípé èèyàn jẹ́ ni ọlọ́run kò sọ wípé kéèyàn ọmọ kàdẹ́wò lọ́dọ̀ àwọn èèyàn a ṣàlàyé fún wọn wípé anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará tọ́ìf wọ́n lé anábì lókúta anábì mú oríire lọ bá wọn kí wọ́n gba Islam kí wọ́n mọ ọlọ́run lọ́lọ́run kí wọ́n máa sin ọlọ́run tó dá wọn kàn fi òsàálẹ̀ kàkà tó yẹ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam kàn sì mọ pàtàkì ntànàbì mú tọ̀ wọn wá òkúta ni wọ́n lẹ̀ mọ́ wọ́n lé òkúta má nàbí sallallahu alayhi wa alayhi wa sallam tí gbogbo ara rẹ̀ ń ṣẹ̀jẹ̀ ṣùgbọ́n kàkà tó yẹ ká nàbí ò bínú sí wọn kó ṣépè fún wọn ànábì tún sọ pé kọ́lọ́wọ́ foríjì wọn ni torí pé wọn ò mọ̀ sallallahu alayhi wa alayhi wa sallam àdáwò tá ànábì rí wọn látọ̀dọ̀ àwọn wo ni látọ̀dọ̀ àwọn èèyàn sòdí ni tó fi jẹ́ pé bọ́ọ̀kú jẹ́ ni ọlọ́run ẹlẹgbọ́kọ̀ wàhálà kan ṣẹlẹ̀ káwọn ọ̀tá ọlọ́run kán sì fara ni àwọn ẹni ọlọ́run kán kó nira bá wọn ẹlòmíràn àmọ́ rò pé ń bọ̀ lọ́wọ́rùn wá wà tán fi ń fara ni àwọn ẹni tiẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ fa'alu lima yasha ọba àṣẹ yóò wù lọ́lọ́run ọlọ́run lè mọ̀ọ́mọ̀ dán àwọn ẹni rẹ̀ wò látọwọ́ àwọn ọ̀tá rẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́hún kó fìyà kó dán ẹni tiẹ̀ wò pẹ̀lú ìfarani látọ̀dọ̀ àwọn ẹni tí ìṣẹ̀ni ọlọ́run irú ẹ̀ lè ṣẹlẹ̀ tọ́lọ́run bá ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ò gbúdọ̀ bà wá pọ̀ wá jẹ́ wípé khairu náà ni man yuridillahu bi khaira yusuf minhu ara khairu náà ni tẹ́ni yẹn bá lè gbà wípé gbogbo tó ṣẹlẹ̀ sóhun kò ṣẹ̀yìn ọlọ́run tó sì ṣe sùúrù tó sì gbà wípé ọlọ́run fi dán òun wò ni irú nǹkan yẹn fàkánà khayran la orí ni ó jẹ fún tó bá sì wù ọlọ́run bí ẹni tó bá jẹ́ ọ̀tá ọlọ́run tí wọ́n bá fẹ́ dojú aburú ẹni ọlọ́run ọlọ́run ó ní kaburú yẹn padà sọ̀dọ̀ bó bá wù ọlọ́run ọlọ́run á bẹ́ẹ̀ nígbà mi takuyatan li imani láti lè tún jẹ́ kí ìgbàgbọ́ ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ kó lè tún ṣe kí ni o kó lè lọ́rìn sí i fàkànà xeyrànlá yóò sì dúpẹ́ fọlọ́n fàkànà xeyrànlá yóò sì tún jẹ́ orí fún. sọ eléyìí túmọ̀ sí wípé kí èèyàn máa ṣe tọ́lọ́n èèyàn sọ pé kọ́lọ́n mọ́ dẹ̀yàwó yálà àdánwò látọ̀dọ̀ ọlọ́run àbí kọ́lọ́n ó dẹ́ni wò láti paṣẹ àwọn ènìyàn ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn ànábì ọlọ́run làwọn Yahudi àwọn Júù ni wọ́n pa nínú àwọn ànábì ọlọ ọlọ́run bá sọ láyé kan lọ́lọ́ Qur'an ọlọ́run ní fálímà taqtuluna nàbí àmbíyá àwọn nàbí yìí èyí ṣe tẹ́ ń pa àwọn ànábì ọlọ́run tó bá ṣe pé ẹ gbà wípé ẹni gbàgbọ́ nínú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lẹ́gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tẹ́ ẹ ní ẹgbà iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì Musa gbọ́ síbẹ̀síbẹ̀ yaqtuluna al-anbiya wọ́n ń pa àwọn anábì ọlọ́run wọ́n pa anábì ọlọ́run báyìí tí ó sì kú sáwà sọ pé Ọlọ́run fẹ́ràn anábì rẹ̀ yẹn so olóbi jẹ́ pé man yuridillahu bi khayran yusab minhu aw yusib minhu eléyìí lábẹ́ báàbù sabr tí àdánwò bá dé àbí àmì wò kéèyàn ó sì sùúrù kéèyàn ó sì ní ìtẹ̀mọ́ra. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين أحدكم الموت لضر أصابه فإن كان لابد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي متفق عليه عربوا محمد صلى الله عليه وسلم نينو حديث تيافا أنس وما مالك رضي الله عنه تبوا إن محمد صلى الله عليه وسلم أني لا يتمنين أحدكم الموت لدر أصابه òṣìṣẹ́ ọlọ́run ní ẹnikẹ́ni nínú yín kò gbúdọ̀ mọ lérò pé kọ́lọ́run ó pa òun kò gbúdọ̀ mọ bẹ lọ́run kó òun fẹ́ kú lè dórin àsọ̀ọ̀bà nítorí àìlera àbí ìnira àbí ìdààmú tó bá ṣẹlẹ̀ sí ànábì ní ẹnikẹ́ni nínú yín kò gbúdọ̀ máa sọ bẹ́ẹ̀ ẹni tí ò lálàáfíà ó wá lọ kí wọ́n wá à kóun ó kú gan sí òtá àjọlé lọ là ànábì ní ká sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni nù yín kò gbúdọ̀ máa lẹ́mìí kú kò gbúdọ̀ máa tàn máa kóhun ó kú kò sí nínú pípé yímẹ́n kẹlẹ́mi ọ̀pẹ alọ́ kí ló tó sún mọ́ ń kúrò láyé ha ẹnìyẹn ní ìmánì là kò sí nínú yímẹ́n kò sí ní tó túmọ̀ sí ni àyìnbá kan ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé tó o bá kú sọ ma báyà nù ìyá ọlọ́run lọ́nlọ́ọ́ sọ ọmọ ibi tí ọ̀rọ̀ rẹ ó kàn kù sí bóyá tọ́lọ́run bá sì ṣe ọkù láyé bóyá ó lè ṣiṣẹ́ eré bóyá ó lè tọrọ àforíjì tọ́lọ́run ó lè forí àwọn àṣìṣe rẹ tiwọn anabi sallallahu alayhi wa sallam anabi ni láyà tàmíyànnà ahadukum limawta li durrin asaba ẹnikẹ́ni nínú yín o kò gbúdọ̀ máa tàmá kò gbúdọ̀ máa lérò wípé kóun ó kú li durrin asaba nítorí àìlera àbí ìnira kan èyí tó ṣẹlẹ̀ sí fa in kana la buddan fa'ila anabi sallallahu alayhi wa sallam anabi ní tí o bá wá síbú yẹ fa'ila ó rí pọ́n sá gbọ́dọ̀ ṣe nǹkan òun gbọ́dọ̀ sọ nǹkan kan pẹ̀lú kọ̀ǹdújà tó ń wà falyakul anabi ní tó yẹ kó sọ ni wípé allahumma ahyini ìrẹ́ ọlọ́run máa sẹ́mi kù láyé o ma kanat al hayatu khayran lókùúrú gbà tó bá ṣe pé kí n wà láyé lólo ẹ̀mọ́ rẹ̀ wàtàwà fani ọlọ́run pa mí mú mi sọ́dọ̀ ìdàkánà tìlùwàfà tó khairan li lókùúrú gbà tó bá ti mọ̀ pé kó o mú mi sọ́dọ̀ lólo ẹ̀mọ́ rẹ̀ sallallahu alaihi wasallam anábìlẹ̀ ìyẹn ni kò sọ kàkà tó fi sọ pé ọlọ́run pa ewu ló mọ̀ tó lóore fún bẹ́ẹ̀ èyí tó fi sọ yẹn kẹ̀kọ́ sọ pé ọlọ́run tó bá rí pé kí n máa ṣẹ́kù lólóore fún mi ọlọ́run yìí máa ṣẹ́kù ọ̀pá mi o ṣùgbọ́n tó bá rí pé kó o mú mi sọ́dọ̀ olólóore fún mi ọlọ́run mi sọ́dọ̀ tí ẹnìkan bá ń bẹ lórí ìnira bó ṣe yẹ kó sọ nìyẹn kìí kàn sọ pé kó sọ abala kan pé kọ́lọ́n kó mọ̀ sọ́dọ̀ torí pé ó ṣeé ṣe kó o mọ̀ mọ̀ in tó súnmọ́ ni pé o mọ̀ bóyá kó o sì wà láyé lólóore fún ọ jù kọ́lọ́n o kó mọ̀ sọ́dọ̀ lọ bóyá tó bá mọ̀ sọ́dọ̀ ń sìn bóyá ìyanu sáré lọ́lọ́ máa jẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ni wípé èèyàn ò gbúdọ̀ máa gbọ́lá fún kóun ó kú ju kóun ó wà láyé lọ èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tó yàn bàbá rẹ̀ nítorí wípé man ista'jala ajala gbogbo ẹnikẹ́ni tó bá kánjú tó parẹ́ bóyá ó lọ mu poison ni ó jẹ ìwọ àbí ó gúnra rẹ̀ lọ́bẹ̀ ni àbí ó lọ pokùn tó ni bóyá nítorí wípé ó gba contract contract tó wọ́ọ̀tì two hundred million nígbà tí ń gbé bọ̀ àwọn olè bá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ọwọ́ ni àdánwò lélẹ̀ kí ló ń gbélé ayé sí mọ́ ọba lọ ọba lọ pò poison ọba mú ọba kú onítọ̀ ń dáràn níwájú ọlọ́run so hadith yìí ó jẹ́ kó yé wa wípé bó ti wulẹ̀ kí condition lágbára tó má ronú pọ̀ fẹ́ para rẹ̀ torí pé kò sí nǹkan tó lelelelelele tí èyí kí ni o yóò padà dẹ̀ bọ́ọ̀ bá ní wọ́n gba two hundred million lọ́wọ́ rẹ̀ tó o bá rìn síwájú díẹ̀ ọ̀rẹ́ nìkan tó sọ pé wọ́n ti gba five hundred million lọ́wọ́ tòun rí ṣèbó náà tún ní lónìí nígbà tó wọ́n para wọn ó padà di nǹkan tó ń gbàgbé èyíkéyìí inú àdánwò tó bá ṣẹlẹ̀ sí ọ èyí tó jù yẹn lọ ó sì ṣẹlẹ̀ sẹ́lómi tó sì sọ fáyọ tó sì padà yí jẹ Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé pé o fẹ́ kú kọ́ ló ń kàn ẹlòmíì ò ní ẹmọ ẹmú ẹmú ọmọ ló fẹ́ kó kànga ah! yóò kó kànga kí ló dé ṣé tó bá kó yẹn problem yẹn ti wá lọ́nu àbí bá parẹ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi jẹ́ kó yé wípé gbogbo ẹnikẹ́ni tó bá para rẹ pẹ̀lú ọbẹ àbí nǹkan bí irin ọlọ́run ó gbé dìde níjọ́ gbé nínú yóò fi máa gúnra rẹ̀ nínú ná títí fá nínú ná bẹ́ẹ̀ ọ̀kan nínú ìyà tí ó máa jẹ ni yóò fọ̀bẹ ń gúnra rẹ̀ débi pé tó bá ti pé ikú tún bẹ ni kò bá kú ṣùgbọ́n torí pé kò sí kú mọ́ òun ni òjò kú yóò ìnira yóò kàn débi pé ó dé point of death ṣùgbọ́n kò ní kú torí pé kò sí kú mọ́ ìyà yẹn ni ó máa fi jẹra rẹ̀ títí títí títí nínú ná tí ò ní péjọ kan báyìí ní stop bẹ́ẹ̀ náà lẹni tí ó bá mu poison ọlọ́run ò ní pọ́ìsì yẹn kan tó lọ gbé wá fún un kó máa mú nínú iná bẹ́ẹ̀ ni kó máa mú kó máa mú ẹ̀fun rẹ̀ ó máa já yóò tún máa mú ọlọ́run yẹn tún fún kó máa mú tó bá yẹ pé kú ń bẹ ni kò bá kú ṣùgbọ́n kò ní kú bí ó ṣe máa ṣe nìyẹn ẹni tó bá lọ sórí òkè tó wá mọ̀ọ́mọ́ fò tó forí ara rẹ̀ sọlẹ̀ kóhun ó kú tó bá ṣe bẹ́ẹ̀ anabi sallam jẹ́ ká mọ̀ ọlọ́run ó tún bá kírèétì òkè kan nù náà tí ó máa fò òkè tí ó abidin bí ó ṣe wà ń bẹ̀ bó ìsọ̀bẹ ló fi kúnra rẹ̀ bó so ó fún rẹ̀ lọ́rùn ni èyíkéyìí torí ó ṣe àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni wípé gbogbo bó ti wulẹ̀ kí nǹkan orí èèyàn gbúdọ̀ parẹ́ yẹn ẹlẹ́mìíràn sọ pé òun ti wọlé ọkọ sí ó ti ń lọ bí twenty five years òun ọ̀rọ̀ ọmọ bí kí á ní ìwúlò lẹ́tà ló wá gbọ́ pé ọkọ òun ti níyàwó mi ìyàwó mi ti bímọ bò ni wọ́n para wọn sẹ́yìn tó bá kú mọ́ bímọ tèmi tó bá ń bẹ láyé láti máa bẹ lọ́wọ́n fún wọn pé ọlọ́run jẹ́ òbí mọ ọlọ́run jẹ́ òbí mọ nígbà tó bá kú òkú máa bímọ. àdàbọ̀ ó gbúdọ̀ máa ní kó o kú bó ti wulẹ̀ kí condition yẹn ò lágbára tó èèyàn gbúdọ̀ ṣe kíni o èèyàn gbúdọ̀ ṣe sùúrù torí kò sí ní tó lágbára tó lélelelele níbi kó padà wá dẹ̀ náà ni ó padà wá já sí. bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé tánàbí bá sọ pé nǹkan kan ò dáa fún wa yóò fún wa ní alternative yóò fún wa ní nǹkan tá a lè sọ èyí tó dáa ìyẹn jẹ́ ọ̀kan nínú ìlànà ẹ̀kọ́ islam ló jẹ́ pé islam látòkè délẹ̀ tí islam bá ní nǹkan kan ò dáa ẹ má ṣe yóò fún yín lọ́tà nítìfù ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá ń yapa àṣẹ ọlọ́run ẹni tó bá ń lòdì sífẹ́ ọlọ́run ẹni tó yẹ pé ìtọ́lọ́run ọba ọ̀fẹ́ ló lòun fẹ́ máa ṣe ẹni yẹn ò lè ní excuse níwájú ọlọ́run kò lè láwùjáre níwájú ọlọ́run torí pé tọ́lọ́run bá ní ká má ṣe nǹkan kan yóò ti fún wa ní ìlọ́po ìlọ́po nǹkan yẹn tó ní a máa ṣe ọlọ́run ní kò má mutí ọtí ṣùgbọ́n o lè mumi o lè lá oyin lè mu wàrà o lè mu mílìkì o lè mu méèkì o lè mu ọsàn o lè mu júìsì o subhanallah nǹkan kan ṣe yóò wà fún ọ ní thousands of irú nǹkan yẹn tó tún dáa ju nǹkan yẹn lọ o lè ṣe ṣùgbọ́n ọmọ nìyẹn sọ pé rárá o nítorí kò má ṣe yẹn gan-an lọ́wọ́ má ṣe ní tí ìyá ọmọ yìí ó fi pọ̀ nìyẹn níwájú ọlọ́run o ò lè ní excuse níwájú ọlọ́run ọlọ́run ní kó má ṣe zina má wù àgbèrè ọlọ́run ní fẹ́yàwó tọba bá ní ká má fẹ́ yàwó kí la fẹ́ ṣe tó sì ní àgùdọ̀ súnmọ́bìnrin ṣùgbọ́n lọ́wọ́ ní má hùwà àgbèrè má ṣe zìnà àgbèrè kàkà tó fi ṣe yẹn ṣé ni o fẹ́ yàwó wa muhammad sallallahu alayhi wa sallam anabi gbogbo ìbálòpọ̀ tó bá ọkọ àtìyàwó ọlọ́run yóò tún máa fún wọn bí ẹni pé wọ́n ń ṣiṣẹ́ ìjọsìn nítorí pé wọ́n lè ní lànà àtọ́lọ́hún so kéèyàn wá déwájú ọlọ́run kó ní ẹ ẹ ọlọ́run nítorí pé mi ò lè mára dúró ló ní kí n máa wà gbèrè ọlọ́run náà ah, oríire ò pé o ò lè mára torí mo ní kó o níyàwó o ò lè ní excuse níwájú ọlọ́run bó o bá sì sọ wípé ìyàwó kan kò tẹ́ ọlọ́run ọlọ́run ló lè fẹ́ méjì nínú Islam o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin kí wàá ní àwíjàre tó o ní láti lè máa yàlè ló fi jẹ́ pé ọlọ́run ti jàre gbogbo àwọn èèyàn ẹnikẹ́ni ò lè jàre níwájú ọlọ́run tó o bá ti lòdì sífẹ̀ẹ́ rẹ̀ tó o bá ti lòdì sífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ní owó èlé rìbá ọlọ́run ní kò tọ́ ṣùgbọ́n ó ní òwò ṣíṣe ó tọ́ ó lè fowó kékeré ṣòwò kó o sì rí profit gọbọi ìyẹn tọ́ bọ́ ọ bá fowó ṣòwò o ní one thousand naira ó dẹ̀ fi ṣe business láàrin ọdún kan one thousand ó di twenty thousand ọlọ́run farama tó gbé business rẹ̀ fi ṣe ṣùgbọ́n ọwọ́ ń yá àyàn lówó ẹni tí yà ń jẹ tára ń ni tó wà nínú ìṣòro ó ní oyè òní five thousand naira ìgbà tó wá ya ọwọ́ ní tó bá fẹ́ padà gbà padà o eight thousand yóò fi san padà èlé nìyẹn sógúndogójì nìyẹn èyí ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn cooperatives tí wọ́n ń ṣe káàkiri nígbà yá èèyàn ní twenty thousand tẹni yóò fi san thirty thousand naira padà ìbá lówó lọ́wọ́ kọ́ wá yáwó ẹni ìyàwó rẹ̀ ń bẹ lọ́sibítù tó fẹ́ ṣe operation fún ọ wá yá twenty thousand lọ́wọ́ ọ̀wọ́ bàbá olówó oní forty thousand ló fi gbà padà lọ́wọ́ ẹ̀ ìnira nìyẹn ó kó nira bá ní ṣé ẹ mọ̀ wípé òun gan kò ní ẹ bá pè lọ́dọ̀ thousand ẹ sá fún mi ìyàwó mi wà lọ́sibítù ṣé ẹ pé nira tó wà yẹn lójó gbà tẹ́ pé normal condition ni kò lè gbà ṣùgbọ́n torí pé ó bẹ nínú ìnira ó gba aṣogun dógójì ìwọ náà sì ń gba ọ gba twenty thousand rẹ tán òtún ní yòókù ńkọ́ ọ̀dẹ̀ ń gbà òkùsàpò fi ń kọ́lé òfin ra mọ́tò haram lẹni èèwọ̀ lẹni ẹ̀ ń jẹ yìí torí pé oògùn olóògùn òun ló ń ṣe kí òun lọ jẹ gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pátá ọlọ́run ó fún alternative tọ́lọ́run bá ní ẹ má ṣe lè ọlọ́run ó ní ṣe lè ọlọ́run ní ẹ má jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe ẹran ẹlẹ́dẹ̀ léèwọ̀ ṣùgbọ́n ẹ jẹ màálù jẹ àgbò ìgbẹ́ aláàkìlẹ̀ àfẹ́nà lórí àbá ẹjàgbò ẹlẹ́jẹ pọ̀nmọ́ ẹlẹ́jàgùtàn ẹlẹ́jẹ dédéńdé ọlẹ́jẹ súyà ó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ọmọ nìyàn wà ní dandan lẹ́ẹ̀lẹ́dẹ̀ ló fẹ́ máa jẹ yóò ní dandan láò ẹlẹ́dẹ̀ ló fẹ́ jẹ bí wọn bá dé garage ní wọn ti lé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà wọ́n wà wọ́n kọ́lọ̀ sí kọ́lọ́rìn sí tí ó pupa ẹlòmíràn ẹwà rẹ lòmíràn mọ̀ sá sínú ààrùn ẹ bá mi fi fọ́ọ̀kì mú yẹn ẹran ẹlẹ́dẹ̀ <laughs> tí ń jẹ̀gbẹ́ tẹ ẹ bá ti rẹ́ni tí ń jẹ ẹlẹ́dẹ̀ ẹ ti rí bí ó ṣe máa fi inú nìyí torí pé téèyàn bá ń jẹ ó máa ń ní làpá lẹ́mìí èèyàn ẹni tí bá ń jajá ẹ ti rí ẹ̀rí nínú ṣẹṣẹ wàhákàdà àwọn nǹkan tọ́lọ́wọ́n bá bá ṣe léèwọ̀ tó bá ní ká má ṣe yóò fún wa alternatives èyí tó pé tá a bá ṣe àwa gan ó gbádùn àwọn nǹkan yẹn torí pọ́lọ́wọ́n ọba ọba tó láàánú àwa ẹ̀dá rẹ̀ ni nígbà tọ́lọ́wọ́n ọba látòrí ahán anabi sallallahu sallam wípé ká má máa sọ pa àfẹ́ kú ṣùgbọ́n kí la lè sọ tá a bá fìlì wípé condition tá a wà ọkàn wò balẹ̀ pé n tá a sọ ni pé Allahumma ahyini ma kanatil hayatu khayran li wa tawaffani idha kanatil wafatu khayran li so tá a bá ń bẹ lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ń bẹ lórí ìṣòro lórí àárẹ̀ ni àbí lórí wàhálà kan gbèsè ti pọ̀ jù wọ́n ní wọ́n lóhùn kóhùn kú gan sí ọ̀dà jù báyìí lọ tá a bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àá tètè kọ̀rẹ́tì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ní tẹ́ ẹ má sọ ni pé ọlọ́run tó bá ṣe pé kí n máa bẹ láyé ló lóore fún mi ọlọ́run yóò wà láyé tó bá yẹ pé kó mú mi sọ́dọ̀ ló lóore ọlọ́run mú mi sọ́dọ̀ alternative tó gbúdọ̀ sọ nìyẹn àkàtí òfin máa sọ pé kó wọn ṣe kí ni o kó wọn kú. ẹ rí i pé ìmọ̀ lérò láyé àtàmọ́nà ìyá náà àtàmọ́ní kì í ó lè má èèyàn lè má sọ síta alẹ́ àkàtà yálé kéèyàn kàn máa rò ó lẹ́mìí òun làánà bí ká má ṣe yìí àwa ń bèlè tàṣẹ ẹni tó sọ pé òun fẹ́ para òun tó fẹ́ fi ṣiṣẹ́ gan òun fẹ́ para òun wọ́n ní ikú bẹ́ẹ̀ ẹ̀ òun lọ bẹ̀ wọ́n lọ kú la Islam ò fẹ́ bẹ́ẹ̀ ẹnìkan wá ní òun fẹ́ òun fẹ́ jagun ẹ̀sìn ó lọ gbé bọ́ǹbù sára ó wá blo gbogbo ara rẹ̀ yóò tún jìyà lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn nǹkan yẹn kò sí nínú Islam ẹ̀sìn Islam ò yẹ sẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn islam yìí ṣẹ̀sìn pamọ́lẹ́kùnjayé ẹ̀sìn islam yìí ṣẹ̀sìn máa dẹ́rù bàwọn èèyàn ẹ̀sìn islam kì í ṣẹ̀sìn mímú àlàáfíà kúrò láwùjọ ẹni tó bá gbàgbọ́ yé islam tiẹ̀ lọ ọbẹ̀ ẹni ẹ̀ ṣe mùsùlùmí gidi ẹni tó bá lóun fẹ́ para àwọn torí pé òun fẹ́ gbẹ́sìn lárugẹ ẹni tó ń ti tako tánàbí sọlá sálàmù sọ ó ti tako tánàbí sọlá lọ́wọ́ àyọ̀sálàmù la yatamanna yanna ahadukumul ẹnikẹ́ni inú yóò gbúdọ̀ mọ lérò kó fẹ́ kú nítorí pé o mọ nǹkan tó fẹ́ lọ bá níwájú ọlọ́run wọ́n ní ẹnìkan ò ní fayé lẹ̀ àfi kó kábàámà bẹ́ẹ̀ mi bá jáyè lára ọmọnìyàn kò sí onítàn yóò kábàámà àbámọ̀ tó ní kálukú fún un níbi ìṣẹ́jú kan sí i tọrọ àforíjì. ẹ̀ṣẹ̀ tó fi hàn wí báyìí òun ò kakúngbà tó ń wà láyé ọlọ́run jọ dáhùn padà sáyé kó ń lọ tọrọ àforíjì ọlọ́run ní kò ṣe ṣe mọ́ ó kábàámọ̀ àbí ó kábàámọ̀ ẹni tó sì fi ilé ayé sílẹ̀ yóò tún mọ̀ fún ọlọ́run pa ìgbádùn tó fún yóò ti pọ̀ jù tó ń bá tiẹ̀ tún lágbára tó ń bá lè padà sáyé ni tó ń bá tún lè tún ṣe sí i bóyá kò bá tún pọ̀ jù báyìí lọ olóòtú kábàámọ̀ bóyá kò mọ̀ nígbà tó ń wà láyé kò tún ṣe ju dáadáa kóun tún ṣe jù báyìí lọ so oníkálukú ni ó kábàámọ̀ ṣùgbọ́n ọ̀nà tó kálukú ó fi kábàámọ̀ òun ló yàtọ̀ síra wọn so ìdí nìyí tó fi jẹ́ wípé má bẹ́ẹ̀ lọ́hùn pé ọlọ́hun pa ọlọ́hun pa kí ló mọ̀ tó fẹ́ lọ bóyá yà ló ń dúró de ọ̀nà sáré tó ní kọ́lọ́hún mọ̀ sọ́dọ̀ ṣùgbọ́n lọ́hùn ló nímọ̀ nípa tó lóore fún ọ léyìíkéyìí nínú àsìkò ọlọ́run ló mọ tó lóore fún ọ tó bá rí i pé oore ni kó òun mú ọ sọ́dọ̀ yóò mú ọ sọ́dọ̀ tó bá sì rí i pé oore ni kó o máa ṣẹ̀mí kódà bọ́ sàárẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ padà tatu ó tún dìde tó tún máa dá nǹkan rìbìrìbì sínú sẹ̀mí ayé sọ ìdí yẹn tó fi jẹ́ pé owó ọkọ́ ló lẹ̀mí yẹn má sọ pé kókó lọ ọlọ́run ló ní kápá lórí ẹ̀mí abẹ́lẹ́wọ̀n bá nítorí rẹ̀ àdánwò tí ó kàn wá tá a fi fẹ́ ṣe ọ̀rọ̀ sọ ọlọ́run ọba kó má ṣe aṣọ wa ń bẹ̀rẹ̀ bákan náà nígbà tí eléyìí wáyé báyìí àyà kan ń bẹ nínú alukur'an àyà yìí tí àyà kan ń bẹ nínú alukur'an al-karim tí. Uh, anabi yusuf alayhi salatu wassalam àbí ká sọ wípé anabi yusuf alayhi salatu wassalam gbàtí ń bẹ lọ́hùn ó ní anta waliyi fi dunya wal akhirah tawaffani musliman wa alhiqni bis salihin òun náà ní ìrẹ́ ọlọ́run anta waliyi fi dunya ìrẹ́ ní aláàbò mi ìwọlá láránṣe mi láyé àti lọ́run tawaffani mùsùlùmí pamí ní mùsùlùmí kó o sì dà mí pọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ wọn ni kí la fẹ́ sọ lórí eléyìí nígbà tá nàbí ní ká má sọ nìkan lọ́wọ́ pa wá. wọ́n wá jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ yìí yàtọ̀ síra wọn o èèyàn lè máa bẹ lọ́hùn wípé irú ikú ibi tí mo fẹ́ tán sí rè èèyàn lè sọ èèyàn lè ọlọ́run pa mí sí mùsùlùmí o ìwà tó bá fẹ́ pa mí pa mí sójú ọ̀nà ẹ̀sìn rẹ o má pa mí síbi ìyapa àṣẹ rẹ o pa mí síbi títẹ̀ láṣẹ rẹ ẹrẹ lomi ó forí kanlẹ̀ báyìí ó ń kírun lọ́wọ́ ló sì jáde láyé ẹlòmíì ń kírun lọ́wọ́ lọ́wọ́ sálùkì àmọ́ ẹ wo tó parí ìsẹ̀mí ayé ẹ̀sìn ẹlòmíì ń bẹ ilé aṣẹ́wó ilé aṣẹ́wó orí aṣẹ́wó gangan òun ló kú sí náà bá wọ ọ́ta àwọn aṣẹ́ wọn wọ ọ̀tà okùn pátá nìkan díẹ̀ wọn wá wọ síwájú ìta àwọn tán wá mọ̀ ní à ah, aláì ẹni mọ̀ nìyí ẹlòmíì ọtí ló mu yó ó ti mu tí yó ọwọ́ àfòtítì ọkọ̀ bá gba ibi tó tán sí ni ẹ̀wù tó parí ìsẹ̀mí ayé ẹ̀sìn ẹlòmíì gbé eégún eégún àbáwò àbẹ́ bọ́kọ̀ sí gbanú nínú ẹ̀kú eégún náà òun ló kú sí ẹlòmíì ń gbẹ́bọ nídàájí sẹ́yìn pa àwọn ẹbọ àwọn òòṣà wọn àwọn òòṣà wọn náà ń jẹ indomie nísìn àwọn ẹbọ indomie wà àwọn ẹbọ oníbisikíìtì kọ́lọ̀ ń kó sàánú wọn èyí sì gbẹ́bọ yẹn ìgbà tíjọba bá ṣe títì ìgbà tí títì tí wọn ò tíì ṣe wọn ò gbẹ́bọ bẹ̀ ìgbà tí títì bá dán tíjọba ṣe títì ìgbà yẹn náà lọ máa gbẹ́bọ ọ gbẹ́bọ síbẹ̀ ẹbọ oníbisikíìtì wà ẹbọ oníndómì ọwà ẹ̀bùn ní súùtì àwọn òsàsìn ó ti yàtọ̀ sí tijọ́ àwọn tijọ́ òun bíi èkúrú bíi obì ṣùgbọ́n òsàsìn àwọn náà ń jẹ ndómì àwọn náà mú pọ́ngilá àwọn náà ń jẹ Mr Biggs oríṣiríṣi ọlọ́mọ ṣì wà lọ́nà ẹni tó wá lọ gbẹ́bọ níbi tó ti gbẹ́bọ wọ́n bá rò kó lè ní wọ́n bá ta ibi tó kù sí nídìí ẹbọ náà òun ló tán sí so olóòbí jẹ́ pé èèyàn gbúdọ̀ máa bẹ lọ́hùn ẹnu ká Allahumma èrè ọlọ́run ọba jẹ́ kí ó jẹ́ wípé èyí tí ó dáa jù nínú iṣẹ́ wa òun lè yí tá a bá ṣe kàn láyé jọ jẹ́ wípé iṣẹ́ eré tó dáa jù òun ni ó jẹ́ ibi tá a tàn sí èèyàn gbúdọ̀ máa bẹ lọ́hùn lórí ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ lọ́hùn lórí yẹn ìyẹn ò túmọ̀ sí pé èèyàn sọ pé Ọlọ́run pa òun ìtumọ̀ ní gbogbo ìgbà tí yóò bá yá o kọ́lọ̀ kó pààyàn lórí kíni o lórí dáadáa kọ́lọ̀ mọ́ pààyàn lórí ìyapa àṣẹ ọlọ́run ẹlòmíì kò ṣe sìnà rí níjọ́ tó tẹ̀sí ẹ̀ wò níjọ́ náà ló kú lérí ẹ̀ níjọ́ náà ló kú síbẹ̀ ẹlòmíì ọ̀já lè rí níjọ́ tó tẹ̀lé wọn lọ níjọ́ náà lọ́wọ́ ní bàbá ó kú sórí olè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó tó kéèyàn máa bẹ lọ́hùn pé kọ́lọ́n jẹ́ ká túbọ̀ tẹ̀ èèyàn dá ọlọ́run jẹ́ kéèyàn ó tán sórí dáadáa sórí ẹ̀sìn ọlọ́run tí ṣe àlè islam anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi tún tẹ̀síwájú nínú hadith tí a fà wá abi abdullah khabbab ibn arat radiyallahu ta'ala anhu qala شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متسو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا ألا تدعو لنا فقال قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها ثم يؤتى بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين ويم ويمشط ويمشط بأمشات الحضيض ما دون لحمه وعظمه ما يسده ذلك عن دينه والله ليتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئب على غنمه لا يخاف إلا الله والذئب على غنمه ولكنكم تستعجلون رواه البخاري anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam inú hadith tí a fọ wa abu abdullahi khababun arat kọlọ́n ọba kó bá a yọnu sí. oníṣàkáwò náà ila rasulillah sallallahu alayhi wa sallam wípé apariwo afẹ̀hónúhàn aṣọ ẹ̀dùn ọkàn wa alọba nabi sallallahu alayhi wa sallam gbàtà àdọ́dọ̀ ànábi wàhúwà wàhúhàl mutawassidun minal wisada pilo tọba tawasada ọsọ nkankan di pilo mutawassidun burdatan la ànábi fi burda aṣọ àlìkínbà rẹ̀ ó sọ di pílò ó wé ó wá fi rọrí fèzílì káàbà níbi ẹ̀gbẹ́ ibòji káàbà anábíwá mọ́kàngbàna kò tí ì ṣe é jìrọ̀ àwọn sàbẹ̀ yìí wọn alọ́ba anabi sallallahu alayhi wa sallam yìí pọ̀ àwọn kèfèrí ń fìyà jẹ wá àwọn ẹlẹ́bọ ń fìyà jẹ wá lórí pa à ń ṣe tọ́lọ́hún fakulna àwọn yìí wọn là wá sọ wípé ala tastansiru lana eré òjíṣẹ́ ọlọ́run ó wá tọrọ àrànṣe fún wa ìyà yìí pọ̀ ẹ̀ṣẹ̀ wo la tún ṣẹ̀ lórí pa àsọpọ̀ lọ́run la fẹ́ sìn torí pé àwọn kẹfìrí ìlú mẹ́kà nígbà náà òòṣà tí wọ́n ń sìn òòṣà three hundred and sixty ni ọjọ́ kan òòṣà kan ni wọ́n sì gbà wípé àwọn òòsà yẹn tí èèyàn máa tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ lòun kò lè sowó èyí téèyàn máa tọrọ owó lọ́dọ̀ rẹ̀ èyí ò lè sọmọ èyí téèyàn máa tọrọ àlàáfíà lọ́dọ̀ rẹ̀ èyí ò lè sowó èyí téèyàn bá fẹ́ travel téèyàn ọkọ lọ forí kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé kí n lọ kí n bọ̀ láyọ̀ èyí ò lè sọmọ bó ṣe three sixty yẹn gan kò gbọ́ bùkátà tán bó lẹ́yọ kan ṣoṣo bó ló ṣe lè gbọ́ gbogbo níta ń fẹ́. ìdánbà nàbí ìjà sí nìyẹn sallallahu alayhi wa alayhi wa sallam. àwọn tó tún wá gbàtà nàbì sallallahu alayhi wa sallam táwọn náà fẹ́ jọ́sìn fọlọ́ọ̀ nìkan báwọn ẹlẹ́bọ yìí àwọn kèfèrí bá ṣe bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ wọn nìyẹn wọn á fìyà jẹ ẹlòmíì wọn á fara ní wọn á só mọ́lẹ̀ wọn á yọ ẹgbàá sí i wọn á gbókùtà ńlá lé láyà ìnira yìí pọ̀ àwọn wọ̀nyí wá kóra wọn jọ wọn bá lọ bá nàbí sallallahu alayhi wa sallam fọkúlnà ala tastansiru lana wọn ní ìrè òjíṣẹ́ Ọlọ́run ṣé bá nàbí Ọlọ́run yọ tọrọ àránṣe fún wa lọ́dọ̀ Ọlọ́run kọlọwọn ràn wá ṣe lórí àwọn tó ń fìyà jẹ wá yìí ala tad'u lana ìrè òjíṣẹ́ ṣàdúrà fún wa ìyà yìí pọ̀ gẹ́gẹ́ báwọn yẹn náà ṣe máa ń sọ lẹ́nu pé imam a nídi owó a kírun kírun kírun kò kò sówó ṣe gan iṣẹ́ <laughs> ni yóò ọ sàdúrà ọmọ sàdúrà ni o si ṣe suru. ma sì lo bá nàbí sallallahu alaihi wasallam torí pé màá mú ò ní májíìkì lọ́wọ́ kò sì ní dán nítorí gbogbo ti gbádùn ìgbàgbọ́ tó bá ní nínú ọlọ́run èyí tó bá tọrọ tó bá fi lé ọ lọ́wọ́ ó dùn pọ̀ èyí tí ọba tí ì tẹ̀ ọ lọ́wọ́ ọkàn rẹ ó balẹ̀ wípé mo ti sọ fọlọ́ ni ó ṣe ṣùgbọ́n tó o bá ti nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ó dààmú láyé torí pé kò pọ́síbù kó ṣe pé gbogbo tó o fẹ́ ní náà lónìí àwọn onímọ̀ economics wọ́n ní your want is unlimited àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n resources tó o ní resources wà limited ṣùgbọ́n want ọwà èwo ni ends ntọ́ ọ̀fẹ́ resources tó fi ní nǹkan yẹn ó wà limited that is o ò lè ní gbogbo nǹkan tó fẹ́ fi achieve nǹkan o ò lè ní ntẹ̀yìn sì máa ń fẹ́ ó pọ̀ o ò dẹ̀ lè ní tó o lè fi ní gbogbo ẹ̀ tán o ò ní lọ́wọ́ so ìdí yẹn tó yẹ pé wàá go into scale of preference èwo ló jẹ́ kókó èwo ló jẹ́ kókó èwo ló jẹ́ kókó ẹni tó ní five thousand naira lọ́wọ́ ìyàwó rẹ̀ sọ fún baba lágbájá kò sóúnjẹ táwọn ọmọ jẹ táwa náà jẹ láàárọ̀ la o ọ̀nà mo ti wọ̀ kọ̀ọ̀kan lásìkò yẹn ọ̀rẹ́ rẹ̀ kan wọlé pé baba lágbájá bò ní aṣọ tá a máa lò lọ síbi pati ní next week

irrational decision ìrù ẹni tó rí ẹ ò pé ṣé aṣọ ní wá ṣe aṣọ ẹ dákun scale of reference èwo lọ́ọ̀rẹ́ kọ́ jẹ́ number one oúnjẹ ni nígbà ọba yó lọ́ọ́ wọ̀ṣọ bọ́ọ̀ bá wọ̀ṣọ bẹ́ẹ̀ bá ń pa ọ́ gan ò ní ma bá sọ ń ṣe ọdẹ nígbà ọba yó lọ́sàn wọ ọdẹ ní ẹ má sàn ọdẹ o ẹ má ṣùgbọ́n a kàn ń wo bó ṣe wà important sí problem tá à ń ní láwùjọ wa lé ni pé àì scale àì rate nǹkan in terms of importance bí nǹkan yìí ṣe pàtàkì tó ẹni tó ṣe wípé gbogbo ohun tí ń tà gbogbo provision tí ń tà kọ̀ wọ́ọ̀ ti ten thousand naira yọ wà lóun fẹ́ sọkú ìyá àwọn yọ pa àwọn ìlú mẹ́ta yóò tún wá pe Sànní Adé yóò máa náwó fún Sani Adé tó ṣe wípé gbogbo ìwọ àti property rẹ ó lè rà á wọ́n tó wá lọ ná five thousand fún òun sì máa gbà ń jẹ lọ́wọ́ àkóṣàkó nígbà wa padà dé ọba ní wọ́n ti agbàná agbàná ṣẹlẹ̀ sọ́jà òun agbàná wò ó ní ẹ̀bùn ẹ̀bùn bẹ̀ lọ́hùn agbàná kò sàgbàná kankan ìwọ gan la gbàná fúnra rẹ̀ ìwọ lórí ìrè ò pé so wọ́n á kàdà àfọwọ́fà òun ló pọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè ládàáwò àfọwọ́fà òun ló pọ̀ jù kọ́lọ́wọ́n látòlù rẹ̀ kó ṣàánú wa. àwọn sọ̀hábà wọn lọ bá Ànábì sallallahu alaihi wasallam ala rí òjíṣẹ́ ọlọ́run ò wá bẹ lọ́run fún wa faqal anabi ni qad kana man qablakum yukhadhu ar-rajulu fayughfaru lahu fil ard fayuj'al àwọn tó ṣáájú yín nínú àwọn tọ́lọ́run ti kọ́kọ́ rán sáyé nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú ó ń bẹ nínú wọn tó ṣe wípé man kana qablakum qad kana man qablakum àwọn tó ṣáájú yín yukhadhu rajul wọ́n mú odidi èèyàn báyìí fa yufaru lahu fil ard wọ́n ó sì gbẹ́lẹ̀ wọ́n ó fi odidi èèyàn síbẹ̀ wọ́n ó rí manú lẹ̀ fa yuj'alu fiha wọ́n ó kíbọ inú lẹ̀ fún mọ yóò ta abilimisa wọ́n wàá lọ mú ayùn sọ sẹ́mi pé kò sọ́wọ́ tó lè fi tó lè fi ṣe wọ́n ti rì mọ́lẹ̀ wọ́n wàá fi sọ ayùn wọ́n gbélé fàyúdọ̀rú alárasì wọ́n wàá gbé sọ́ọ̀n wọ́n gbélé àárín orí rẹ̀ báyìí fàyújì alunisfẹ́yé wọ́n pín sí méjì dọ́gbandọ́gba nítorí pé kíni nítorí pé ó ṣe tọ́lọ́ ànábìlẹ̀ àwọn tó ti wá ṣáájú wa wàyúm ṣàtú bí amṣáàtì hadid ẹlòmíì bẹ wọn ò so mọ́lẹ̀ wọn wà á lọ mú kọ́ǹpù irin ni kọ́ǹpù yẹn kọ́ǹpù yẹn irin náà fi ṣe ó ti ti wá gbóná wọn á máa fi ya ẹran ara rẹ̀ yóò wá ku egun nìkan wọn máa fi kọ́ǹpù yẹn ya kọ́ǹpù yẹn tó kọ́ bá ti wọ ara báyìí yóò bu ẹran yẹn ni láàyè ìpè wàyúm ṣàtú bí amṣáàtì hadid wọn ò máa fi ẹ̀mú ga èyí tó wọ́n ṣe látara rin gbóná wọ́n fi mọ ìyá mọ́ọ́dúnà láàmì ìwà àrùnmì yìí ẹni tí ń bẹ láàrin ẹran àti eegun wọ́n fi mọ ìyá sọ́tọ̀ọ̀tọ̀ èèyàn bẹ láyé báyìí wọ́n sì ti yẹ gbogbo ẹran ara rẹ̀ kúrò mẹ́ ṣé ẹ mọ̀ pé ìnira nìyẹn yóò mọ wọ́n máa pa díẹ̀ díẹ̀ tí ẹni yóò fi kú. má yẹ sódò òdàlẹ́ka àǹdí ni gbogbo bá ṣe ṣe fún wọn tó ìyẹn ò ní kún sẹ́rí padà nídìí ẹ̀sìn ọlọ́run àwọn tó ṣáájú yín nìyẹn kílẹ̀ yín ti rí anabi sallallahu alayhi wa alayhi wa sallam báwọn ẹni yẹn ṣe gbọ́rọ̀ yẹn tóbi tó kí lànà bí fi pàdé wọn ẹ lọ ṣe sùúrù kí ló ló sí ọ tí ò tí ì sẹ́ni kárí ní táwọn bí fẹ́ jí wọn bà nìyẹn ẹ wọn nà yín lẹ́gba ẹ̀bẹ́ gba ni ẹni tí wọ́n fi kóòmù onírin tó gbóná tó fi ń ya ọwọ́ rẹ̀ ọ̀kan tó fi kú kí ni kóòmù sí síbẹ̀síbẹ̀ ma yasudduhu dhalika an dini wọn ò torí ẹ̀ ẹ̀ náà náà kúlé lórí tọ́lọ́run ànábì wa sọ eléyìí fáwọn sọ̀hábà níjọ́ náà wípé ẹ lọ ṣe sùúrù ẹ lọ ṣe fọ́rádà àgbọ́ lè rí abídẹ́rù bọ́ lọ́rùn ni bọ́ bá lò ní pírọ́blẹ́mù kan bọ́ bá súnmọ́ ẹlòmíì tí ẹ tún ju tiẹ lọ kò sì torí ẹ̀ parẹ́ kò sì torí ẹ̀ fi tọ́lọ́run bá sílẹ̀ wọ́lá ànábì ni mo fọlọ́run búra àti ṣe sùúrù ló ṣòro bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù ìdẹ̀kùn ń bọ̀ ànábì ni wọ́lá mo fọlọ́run bá búra la yutimanna Allahu hadha al-amra ìtẹ̀ ń ṣe léni tó ń fìyà jẹ yín ọlọ́run ọbọ̀ padà wá ṣeṣẹ́ rẹ̀ láṣepé ẹ̀ ń ṣe islam lórí pé ẹ jẹ́ mùsùlùmí ní mẹ́kà náà fìyà jẹ yín ọlọ́run padà sọ́dẹ̀ sí gbogbo ayé só padà rí àmì òrìfẹ́ bẹ́yàn bá dé mẹ́kà nísìn inú èèyàn máa dùn everywhere in the world ẹ rí gbogbo èèyàn represented ọ̀rẹ́ lomi you are from which country i'm from australia i'm from india i'm from any gbogbo bi lágbàáyé ẹ wá wo níbo mélòó la anabi anabi o gbogbo tá anabi wà kò ju arabian peninsula lọ maka madina toif anabi lọ sham nígbà tó gbó ẹ ṣùgbọ́n ẹ wá wo anabi òde india rí anabi òde china rí anabi òde nàìjíríà rí ànábì ọ̀dà amẹ́ríkà rí níbo wá ló ń bẹ láyé tẹ́ẹ̀ní káwọn mùsùlùmí ń bẹ lọ́kùnrin lóbìnrin ẹ wà tánàbí ti sọ̀rọ̀ ànábì dáa ẹ ṣe sùúrù wàlá ànábì mo fọlọ́ ń búra ọ̀rọ̀ tánàbì sọ tí ń sọ dá lójú pé wàlá ànábì ni mo fọlọ́ ń ọba búra la yutimanna Allahu hadhal amra ay hadhal din al amra wuna ọlọ́run yóò parí iṣẹ́ rẹ̀ lórí ẹ̀sìn yìí wàlẹ̀ ọ̀kadì àlìkàfẹ́rù kódà kí káwọn kèfèrí máa dètè lọ́bi jẹ́ pé gbogbo èyí tí ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ bá pé mùsùlùmí ẹni tí mùsùlùmí ò jẹ́ tó ẹni tó bá pé mùsùlùmí bẹ́ẹ̀ yóò padà fẹ́nu ẹ̀ gbolẹ̀ torí pé ẹ̀sìn ọlọ́run islam ẹ̀sìn tọ́lọ́run ti parí ìdẹ̀rẹ́ ẹ̀ lé lórí ẹni bá bínú ẹ̀sìn ọlọ́run ọ̀fẹ́ parẹ́ ni bọ́ ọ bá dọwọ́ bò ń bì kan ẹ̀ kìnnìkan ẹ̀ bá ti wọ́n ṣe kìnnìkan bì kan bọ́ ọ lẹ yóò tún nínú yàrá rẹ yóò tún jáde mẹ́ẹ̀ nínú ìlú tí islam ti ń gúrò jù lágbàáyé sí amẹ́ríkà jẹ́ kan kọ̀tán lamẹ́ríkà àìmọye american citizen tọ́jọ́ mọ́ amẹ́ríkà gangan tẹ́jẹ́ pé they are devoted muslims nínú àwọn táṣìlì kan gbógun ti islam amẹ́ríkà jẹ́ kan bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí bọ́ ọ bá gbógun tọ́ lọ nínú inú ilé rẹ gangan ni ìmọ̀lẹ̀ yìí ó ti ti jáde ó sì ní lè rí pa ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ abáre nìkan tí ń gbógun tẹ̀sìn ọlọ́run ọmọ rẹ̀ kọ́ba di mùsùlùmí yóò bá dáa fa kò parí so ọlọ́run lóbi jẹ́ pàwọ́ mùsùlùmí à ní plan ọlọ́run ni máa ń plan fún wa àmọ́ ète àmọ́ àmọ́ láìláì fi máa háwó fáwọn èèyàn pé ká máa wá mọ́tálásí ní mọ́tálásí ìmáàmù ọ̀nà owó ẹ̀ ní kò sí pé ah, mọ́sálásí ni mò ń lọ yìí o ìyá oníṣu wá gbowó rẹ o tí bá ti mọ́sálásí dé o <laughs> torí pé tí bá ti mọ́sálásí owó ti yọ owó ọ̀yọ́ àlétò ọlọ́run ló ń pláàni fún wa so ló fi jẹ́ pé anábì ní wàllá anábì ní mo fọlọ́ wọn bá búra o làyùtì mọ́nàlá hadal amra ọlọ́run ọba yóò parí ètò rẹ̀ lórí ẹ̀sìn yìí hátà yasira rọ́ọ̀kì débi wípé ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ tiyín ẹni tó ń rìnrìn àjò yóò máa rìn min Sọ̀nàá ila Hadramut yóò rìn láti ìlú kan tó ń pè ní Sọ̀nàá lọ sí Hadramut ìlú méjèèjì yẹn jìnà síra wọn Sọ̀nàá ó ní kápítà Yemen kápítà Yemen láti Yemen sí Hadramut tààràfin Hadramut Eh? ẹ máa Hadramut masáfà tó jìnà síra wọn ni láti Sham lọ sí Hadramut Hadramut àti àti Yemen láti Yemen torí pé Sọnà capital Yemen Yemen láti Yemen sí Hadramut kì í ṣe ìrìn kékeré ìrìn tó jìnà ni anabi ní ìfọkànbalẹ̀ ó padà jẹ́ tiyín débi wípé ẹ máa rìn láti Yemen lọ sí Hadramut ẹ ò ní páyà pé nǹkan kan ó ṣe yín ìfọ̀kànbalẹ̀ ó wà láyé bẹ́ẹ̀ bá ń travel kò ní sí pé páì pé kankan fẹ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà ànábì ni ọlọ́run ó padà sọ̀rọ̀ bẹ́ẹ̀ la yakhafu illallah ẹ ní bẹ̀rù kankan ọlọ́run nìkan lẹ́ẹ̀ bẹ̀rù bákan náà wà dhiba ala ghanami yìí kódà ẹ ní bẹ̀rù pé kòkò ọ̀pá ẹranko yín jẹ àwọn nǹkan ọ̀sìn yín àgùntàn yín tẹ̀ ń dà jẹ ẹ kàn máa dà lọ lóru gan ní bẹ̀rù pé kòkò kan pa jẹ níbi tí fọkànbalẹ̀ yín ó dì anábìíní wàlẹ̀ akínnakùn tẹ́sítà àjùlọ anábìíní ṣùgbọ́n ẹ̀ ń kánjú njọ́ kan tẹ bẹ̀rẹ̀ náà lẹ́fẹ́ gbogbo ẹ̀ ó ti bẹ̀ kí gbogbo ẹ̀ ó ti là wàlẹ̀ akínnakùn tẹ́sítà àjùlọ anábìíní ẹ̀ ń kánjú ni ẹ lọ ṣe sùúrù sùúrù lèèyàn fi ń lo ayé gbogbo ohun tó ń lé tó fẹ́ para rẹ̀ yẹn bóyá tó bá ṣe sùúrù ó padà ní gbogbo ẹ̀ náà gbogbo ohun tó lé torúkọ rẹ̀ ti bàjẹ́ ìjọmọlúàbí rẹ ó ti yẹpẹrẹ orúkọ rẹ ti bàjẹ́ iyì rẹ ti ó ti bọ́ omi torí pọ̀ bẹ́ẹ̀ gun mọ́tò torí pọ̀ bẹ́ẹ̀ kọ́lé bí a bá ṣe sùúrù padà òun náà ọ̀ padà gun yẹn náà torúkọ rẹ ò ní o ń kánjú yìí tó ó wà ń gbogbo ẹ̀ náà ó lọ ń forí sọ pàtàkì sùúrù nínú sẹ̀mí ẹni tó bá ti mú sùúrù mọ́ sẹ̀mí ẹ ọkàn yóò balẹ̀ èyí tọ́lọ̀ ń ṣe fún ọ ó lè dúpẹ́ lérí ẹ̀ èyí tó ń fún àtọwọ́ rẹ ò tí ì tẹ̀ ó lè ṣe sùúrù ó sì lè ní ìtẹ̀mára ó sì lè máa bẹ̀ lọ́hùn pé kọ́lọ́wọ́n ọba kò ṣe é ní ọ̀rùn fún ọ abẹ́lẹ́wọ̀n ọba ní tóbi rẹ̀ eléyìí tí àwọn èèyàn lọ́dún kò ṣe wá ní àǹfààní àwọn ìta àti ń gbọ́ tẹ́lẹ̀ náà lọ́dún kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين وانصر عبادك المؤمنين اللهم انصر المسلمين في كل مكان وعجل لنا نصر يا رب العالمين اللهم يا ميسر الامور يسر لنا امورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجنا المتقين إماما ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك